Ìsìnkú Mohbad lẹ́ẹ̀kejì yóò ní ọ̀pọ̀lọpọ̀ iyì. Aláṣẹ àti olùdarí iléeṣẹ́ Ebony Vault nílùú Èkó ti ṣèlérí pósí ọ̀fẹ́ tí ó yẹ olóògbé Mohbad. Bákan náà ó ní òun yóò pèsè gbọ̀ngàn ìgbàlódé ọ̀fẹ́ àwọn agbókù àtàwọn nǹkan míì fún ìsìnkú Mohbad lẹ́ẹ̀kejì. Ọjọ́ kejìlá oṣù kẹsàn-án ọdún 2023 yìí ni Mohbad jáde láyé nílùú Èkó tí àwọn mọ̀lẹ́bí rẹ̀ sin sí agbègbè Ìkòròdú nípínlẹ̀ náà. Bó tilẹ̀ jẹ́ pé lẹ́yìn ikú olóògbé ni onírúurú ti ń lọ lórí ohun tó ṣokùnfà ikú olórin náà èyí ló tún mú kí àwọn iléeṣẹ́ ọlọ́pàá hú òkú ọkùnrin náà jáde láti ṣe àyẹ̀wò ohun tó pa á ní báyìí tí wọ́n múra ìsìnkú rẹ̀ lẹ́ẹ̀kejì àwọn òṣèré tíátà méjì ìyàbọ̀ òjó àti tonto díke ti ṣàbẹ̀wò sí ilé ìtajà tí wọ́n ti ń ta ohun èlò ìsìnkú nílùú èkó láti mọ àwọn ohun tí wọn yóò nílò fún ètò ìsìnkú náà nígbà tó sọ̀rọ̀ lójú òpó instagram rẹ̀ ìyàbọ̀ òjó ní a lọ sí Ebony vault tó wà ní Ìkòyí fún ìmúrasílẹ̀ ètò ìsìnkú tó yẹ Mohbad ṣùgbọ́n aláṣẹ àti olùdarí iléeṣẹ́ náà ló pèsè púpọ̀ nínú àwọn ohun tí a nílò fún ètò ìsìnkú ọ̀hún ọ̀pọ̀ àwọn aráàlú ló ti kọ sára sí ọkùnrin náà fún ìgbésẹ̀ tó gbé tí àwọn mìíràn sì fi ẹ̀mí ìmoore hàn sí àwọn òṣèré tíátà náà Tóyọ̀sí Adéṣínà ló ti ń jábọ̀ ròyìn fún ìkànnì amóhùnmáwòrán Wisdom Yard